Iṣẹ́ àgbẹ̀ niṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ á máa jalè. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o, kò ì pé o. Hmm. Mo rántí àwọn orin tí a máa ń kọ ní ilé ẹ̀kọ́ ńgbà wà kékeré. Wọ́n ní iṣẹ́ àgbẹ̀ òun ni iṣẹ́ wa tí ẹ bá gbàgbé nínú àwọn tá a ti mọ̀ nígbà tá a ti kékeré wọn ní owó kòkó òun ni wọ́n fi kọ́ kòkó àòsì òun ni wọ́n fi ṣe ìdàgbàsókè tó pọ̀ ní ilẹ̀ káàárọ̀ òjire òun la fi ṣe tẹlifíṣàn àkọ́kọ́ ní ilẹ̀ káàárọ̀ nílẹ̀ áfíríkà eh, first television station owó kòkó ni eh, first radio station stadium ń kọ́ oríṣiríṣi tí a fi owó ohun ọ̀gbìn torí ẹ̀ nígbà tí bàbá wa Sànní Adé tí wọ́n kọrin lọ́dún náà lọ́hùn wọ́n ní ẹ jẹ́ ká padà sórí oko ká padà sórí oko nígbà tí ìjọba tó wà lóde yìí tí wọ́n ń polongo ara ohun tí wọ́n sọ ni pé àwọn ó ṣe àǹfààní fún àwọn àgbẹ̀ ìyẹn ni pé àwọn ohun ọ̀gbìn wa a máa kó lọ sí òkè òkun ibẹ̀ láti máa rí owó kí gbogbo ẹ̀ kó má jẹ́ pé ojú kan báyìí ni gbogbo wa lásùn lákọrí sí ìyẹn pé owó epo rọ̀bì òun ni gbogbo wa la gbọ́kànlé bàbá wo ilẹ̀ haúsá lọ́hùn wọ́n ní ẹ̀pà wọ́n sì ní màálù wọ́n á ní ẹ wọ́n kó awọ màálù wọ́n fi ṣe bàtà wọ́n fi ṣe oríṣiríṣi wọ́n fi owó ẹ̀pà àti owó màálù wọ́n fi tún ilẹ̀ wọn ṣe àwọn ti ilẹ̀ Ìgbò ńkọ́ owó epo pupa ti ilẹ̀ Yorùbá owó kòkó ìbéèrè tí yàwá ń bira wa lórí ètò Ojúmọ́ Ire lónìí òun náà ni pé ṣé iṣẹ́ àgbẹ̀ àti iṣẹ́ ká máa gbin ohun ọ̀gbìn ṣé ó tó láti lè ran ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí láti lè ràn lọ́wọ́ olúwàfẹ̀yìkẹ́mi lórúkọ tèmi dr olúwàfẹ̀yìkẹ́mi ayaníyàn ọláyínká cultural ambassador ìyá àwọn èwe akọ́kọ́ lọ sí ìgboro a lọ fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò kí ni wọ́n wí tá bá lọ tá bá bọ̀ àlejò wa wọ́n ti wà níkàlẹ̀ a jọ máa fi ọ̀rọ̀ jẹ omi toro ọ̀rọ̀ àgbẹ̀ ni wọ́n wọ́n máa sọ torí ilẹ̀kùn ni wọ́n wọ́n rí lé wọ́n rí ta àwọn ipa tí ìjọba ní láti kó láti lè jẹ́ kí iṣẹ́ àgbẹ̀ kó ran ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa lọ́wọ́ ẹ máa bá wa kà lọ. ǹjẹ́ ẹ rò pé iṣẹ́ àgbẹ̀ ṣì lè padà wá sí orílẹ̀-èdè wa gẹ́gẹ́ bí ètò ọrọ̀ ajé? ọ̀dà òtún ẹ̀ torí pé olè ti pọ̀ ju ń lu yìí kò sẹ́ni fẹ́ ṣiṣẹ́ mọ́ àwọn ọmọ ọdún fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ ń sìn nọ́mbà wà ní kí ó lọ́mọ ẹ̀ ó ní lọ sí skul Yorùbá sí skul màá tí wọ́n ń kọ́ Yorùbá ní skul sáà kò wọ́pọ̀ mọ́ kò wọ́pọ̀ mọ́ wọn fi bẹ́ẹ̀ ṣe yorùbá ní skul mọ́ ó ti yé bẹ́ẹ̀ ẹni tó bá ṣe yorùbá ni wọ́n ti pé iṣẹ́ àgbẹ̀ máa ta mọ́ rọ yorùbá gbogbo everything anybody wọ́n fẹ́ travel ni wọ́n dẹ̀ fẹ́ ṣe kí ni so iṣẹ́ àgbẹ̀ pé máa fọ́ṣọ̀ yẹn wọ́n dá òtún ẹ̀. jẹ́ àgbẹ̀ sì lè padà wá sí orílẹ̀-èdè wa gẹ́gẹ́ bí ètò ọrọ̀ ajé. ẹ àgbẹ̀ sì lè padà wá ìdí ni wípé àwọn ìjọba wa àwọn ni wọn ó kó ipa tó pọ̀ jù torí tí wọ́n bá lè yá àwọn àgbẹ̀ lówó gẹ́gẹ́ bí olórí wa Muhammadu Buhari ṣe ń yá wọn lówó báyìí tá a sì ń rí táwa náà ń gbọ́ tá a sì ń kanu pépà so a lè fún wọn ní agbára àtàǹfààní láti lè tẹ̀síwájú kí iṣẹ́ àgbẹ̀ kó tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìgbà táwa wà léwe ní kékeré a máa ń kọrin nílé ìwé níwèlé ìwé primary school pé iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ẹlẹ́ wa ni ẹni tí ò ṣiṣẹ́ yóò jalè wípé ìwé kíkọ́ láìsí ọkọ́ àti ẹ̀dá gbogbo rẹ̀ ò tí ì pé so tí ìjọba bá lè mọ yá àwọn àgbẹ̀ lówó tí wọ́n sì ń fún wọn ní ìwúrí lórí iṣẹ́ àgbẹ̀ ó dá mi lójú pé iṣẹ́ àgbẹ̀ yóò tẹ̀síwájú bá a ṣe ń fẹ́ lákòókò yìí àti lórílẹ̀‐èdè wa nàìjíríà. ìjẹ́ rò pé iṣẹ́ àgbẹ̀ ṣì lè padà wá sí orílẹ̀‐èdè wa. Ah, wáì èmi gan mo ṣe àwọn mo láìkí iṣẹ́ àgbẹ̀ tí bá láìkí one million or two million mo ṣe àwọn mo fẹ́ invest lórí iṣẹ́ àgbẹ̀ bọ̀ kò sí gọ́ọ̀mẹ̀ tó fẹ́ fún yàn àwọn gọ́ọ̀mẹ̀ tó wọn ta náà fẹ́ fún yàn iṣẹ́ àgbẹ̀ lọ́nà pa wọn ò fẹ́ ṣe é they are, they are taking Nigeria backward wọn ò níbi tó fẹ́ Nigeria lọ́nà kan fẹ́ Nigeria jẹ́ that's it nígbàgbọ́ pé iṣẹ́ àgbẹ̀ ṣì lè padà wá gẹ́gẹ́ bí ètò ọrọ̀ ajé orílẹ̀. èmi náà àgbẹ̀ ló bí èmi bàbá mi lóko ní àkókò mo ti wà náà ní Ondo State bàbá mi lóko ní náà mo believe tí n bá rówó mo sọ fún yín mo ìfẹ́ invest nínú iṣẹ́ àgbẹ̀ like banana pineapple like coconut like mo fẹ́ like that mo fẹ́ invest ní iṣẹ́ àgbẹ̀. ètò tí ìjọba gbé kalẹ̀ lórí iṣẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ mi ṣe wo ó sì lè padà because ọwọ́ tí wọ́n gbé at least mo sì mọ àwọn kan tí wọ́n sì yà lówó tó ipá gbẹ àgbẹ̀ náà ni wọ́n dẹ̀ fi ṣe tí ọlọ́dẹ̀ ti kékeré tá a bá wo àsìkò sí i ó ti yàtọ̀ nígbà tí wọ́n kọ́ dé gan nǹkan le ìgbà tó ṣẹlẹ̀ ní ìsìn mo sì rántí nígbà tí wọ́n kọ́ dé gàrí one thousand eight hundred lánàá kí ọ̀dà pẹ̀lú ògùn ọlọ́ ní ìsìn lọ́jà ní ìsìn around three hundred around three fifty ó fi hàn pé kíní yẹn ti ń lápẹ̀rẹ̀ ó ti ń lápẹ̀rẹ̀ nìyẹn tá a bá continue bẹ́ẹ̀ láti mọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi gan agriculture lọ reading school kò ní sẹ́ báńkì agric náà pè ọ́ go to your field federal government ti ṣe àwọn ètò tó dáa láti ilẹ̀ even kọ́ lọ sórí íńtánẹ́ẹ̀tì kọ́ lọ sórí empower wọ́n encourage àwọn èèyàn láti máa ṣiṣẹ́ iṣẹ́ yìí dáa lóòótọ́ gbogbo wa la fẹ́ dúró sékù o àfẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ní ilé a ní ilẹ̀ níbi tá a ti wá àfi ká dẹ́kun ẹlòmíì ò sì rí kankan tí mú ọba dénú oko lọ́hùn lórí pa gbẹ́tọ́ mọ̀ ń pa ẹ̀ àríṣe iṣẹ́ àgbẹ̀ ṣe kókó gan-an ìwọ̀n Amẹ́ríkà tá à ń pariwo àgbẹ̀ ló ń gbé wọn àmọ́ rínú oko wọn mọ́tò ń jáde ń bẹ̀ ń lọ kó milk kó nǹkan kan jáde gbogbo àdúgbò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ́sìn mẹ́ta wà yìí dairy farm tó wà ń bẹ̀ àwọn àgbẹ̀ lónìí ní ìsìn gbà tó di pé àwọn ìjọba wọn yà ọ̀lẹ àtàwọn èèyàn náà tá a fẹ́ ṣe nǹkan kan náà fi gbogbo bẹ̀ tó dún gbogbo búrú bẹ̀ yẹn rọ́ míìkì làmọ́ mú ń gbogbo dairy farm yẹn gbogbo ibi tí wọ́n fi kọ́ estate ní abattoir yẹn agriculture kìíní ni gbogbo yẹn ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwọn jákàndé ṣe ti gbogbo ẹ̀dẹ́ mu lọ létòlétò kótó di pé àwọn ọ̀lẹ́ ìjọba dé tí wọn ò lè ṣe nǹkan tí wọn rẹ̀ encourage àwọn yẹn bẹ̀tẹ̀ eléyìí tó wà dẹ́ni tó ń encourage àwọn yẹn a gbọ́dọ̀ láti bà ṣe kọ́lọ́dẹ̀ fún wọn ṣe oríṣi àgbẹ̀ kókó because làgbá kíláàsì kò sí nǹkan náà wà lẹ́sẹ̀ n tẹ́yìn ọkọ̀ jẹ lọ́kọ̀ ṣe kókó bàbá jẹ ntọ́jẹ̀ ló ṣe kókó ọba àjẹ nọ́ọ̀sì ntọ́jẹ̀ ló ṣe ọba àjẹ sójà ìṣọ́jọ́ ọba tiẹ̀ ló ń jẹ́nu kò tiẹ̀ lé lókùgún ká máa tó sọ pé kínní ẹ gbogbo wa náà làwọn àǹsá fún yìí ẹ lá inú mi èfi ń bá wọn wí ń bá mi dábàá nìkan wọn èèyàn mélòó wà ló wà lóko àwọn tó sì wà lóko náà náà fẹ́ tọ̀ mọ́ àwọn náà gbọ́dọ̀ rí nǹkan ìdánbà ṣe lóko náà wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ bàbá tó kù lóko nísìn ẹbẹ́ bá tẹ̀ lóko mi ẹ bá mi ẹ mọ̀ pé kò sí nǹkan kan lóko mọ́ wọ́n ti wálé torí pa náà ti wò pé kí àgbẹ̀ tó kọ́ ilé story àbí two story àti darúgbó. sọ èyí sọ pé iṣẹ́ àgbẹ̀ sì lè padà wá gẹ́gẹ́ bí ètò ọrọ̀ ajé. tí wọ́n ń lọ tí wọ́n bá dàrú ó sì lè padà torí pé àpẹẹrẹ méjì mo ti réyàn méjì tó dẹ̀ sùn mọ́ mi tí wọ́n gbowó àgbẹ̀ yẹn tí wọ́n dẹ̀ sí tí wọ́n yá wọ́n yá wọn lówó wọ́n dẹ̀ ń da padà wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́ ìkan wà lóńdó ìkan wà lọ́yọ̀ so léètì mo mọ̀ ẹ̀tọ́ lọ́wọ́ bàjẹ́ wọ́n dìrí ẹ̀ bá a ṣe ń bá a lọ yìí sooner or gbogbo nǹkan máa di rọrùn. gẹ́gẹ́ bí mo ti sọ nínú ìfáàrà mi nígbà tí a bẹ̀rẹ̀ ètò pé ẹni tí ò ṣiṣẹ́ yóò jalè àti pé nílẹ̀ Yorùbá àgbà kí iṣẹ́ àgbẹ̀ òun iṣẹ́ ilé wa gẹ́gẹ́ bá àwọn ọmọ iléèwé náà sì ti máa ń kọ́ ẹni tí ò ṣiṣẹ́ yóò jalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá wọn ní kò ì pé hmm, ní ìgbà tí ìjọba yìí tí wọ́n fẹ́ wọlé ara ohun tí wọ́n fi ṣe ìpolongo ìdìbò òun náà ni pé kí a má jẹ́ kí gbogbo ọkàn wa kó wà nínú epo rọ̀bì pé ká máa wo àwọn ọ̀nà míì láti lè mú owó ilẹ̀ òkèèrè wọ ìlú wa láti lè jẹ́ kí ọrọ̀ ajé wa kí ó gbé pẹ́ẹ́lí sí i. ìbéèrè tí a bi àwọn èèyàn wa nígbà tí a lọ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò níta òun náà lè ti gbọ́ ìdáhùn wọn ẹ ti gbọ́ oríṣiríṣi ìdáhùn ṣùgbọ́n kó má jẹ́ pé a dá apá orí kan ibì kan lẹ̀ òun náà ṣe ni a ṣe lọ mú àgbẹ̀ fúnra ara wọn àlejò mi lónìí wọ́n ti fi ọ̀pọ̀lọpọ̀ ọdún òun ni wọ́n ti fi ń ṣe iṣẹ́ àgbẹ̀ kódà àwọn ni igbákejì ààrẹ fún àwọn àgbẹ̀ tí wọ́n ń sin ẹja ìkìyà ní orílẹ̀-èdè yìí new national vice president for tilapia farmers ilẹ̀kùn ni wọ́n wọ́n rínú wọ́n róde kódà wọ́n tún jẹ́ ẹnìkan tí wọ́n máa ń ké tantan sí ohun tó ní ṣe pẹ̀lú àyíká agbègbè táwọn olóyìnbó ń pè ní environmentalist ẹ bá mi kí alàgbà nurudeen tiamiyu káàbọ̀ sórí ètò ojúmọ́ ire alàgbà ẹ káàbọ̀ o ẹ kú dédé àsìkò yìí ẹ bàbá fẹ́ kí àgbẹ̀ á ní àròkọ bọ́dúndé bó o wá ni <laughs> ah, ojú yín dán o àbí gbọ́dọ̀ pé mi náà ń mọ bọ̀ lóko àbí wò ló ti jẹ́. ẹ máa bọ̀ lóko àgbẹ̀ náà ló àgbẹ̀ náà ni olóúnjẹ gidi jẹ bẹ́ẹ̀ ni wọ́n ní gbogbo yín ẹ já padà sórí oko ẹ padà sórí oko tó ilẹ̀kùn ní ẹ ti rí inú ẹ ti ríta gẹ́gẹ́ bí ìfáàrà mi ẹ̀yin náà gbọ́ nígbà tá a bẹ̀rẹ̀ ètò wípé ìjọba wọn ní ká má gbé gbogbo ọkàn wa lé orí epo owó epo rọ̀bì nìkan ká tún wo àwọn ọ̀nà míì tá a fi lè máa fi ṣe nǹkan ní ilẹ̀ wa tá a sì fi máa kó àwọn tá à ń pèsè tá à ń ṣe ohun èlò rẹ̀ ní orílẹ̀-èdè yìí ká máa kó lọ òkè òkun ká sì ti bẹ̀ ká máa fi kó owó ilẹ̀ òkèèrè wọlé èyí tí ó ran ọrọ̀ ajé wa lọ́wọ́ ṣáà lè sọ pé ọ̀rọ̀ yìí ó ti rí bẹ́ẹ̀ látìgbà tí ìjọba ti débẹ̀. wẹ́ ní ìwọ̀n táwa mọ̀ ní iṣẹ́ tá à ń ṣe àti bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwa àgbẹ̀ nígbà tí máa ń pàdé ara wa hmm. àwa olórí àwọn àgbẹ̀ nígbà tí máa ń pàdé ara wa ó sì kù díẹ̀ káàtó nínú kan tó wà nílẹ̀. ẹ ti débẹ̀. a ti débẹ̀. Hmm. a ti sùn mọ́bẹ̀ ìpìlẹ̀ tó sì ń ṣe lọ́wọ́ kò tí ì tó kó jẹ́ kó yára láti débi tá à ń lọ. tá a bá wò ó níbi ọdún mélòó kan kódà gbogbo ilé àwọn ìwé ìròyìn gbé e. a ti ń kóṣù lọ ìlú èbó a ti lọ ń kówó wá o à ń kọ́ gẹ̀dẹ̀ lọ o à ń kẹja lọ à ń kẹran lọ o kí ló ṣẹlẹ̀ ṣáàrówó ni. ẹ bí mo ṣe sọ pé ìpìlẹ̀ la ṣì ní àti ní nǹkan tó yẹ ká fi gbé wa dé stage yẹn kí ni nǹkan tó yẹ ká ní tá à tí ì ní. now ẹ jẹ́ n fún ní example ti ti àwọn oníṣu ń sìn a gbọ́ pẹ̀lú wọn pé wọ́n gbèsè lọ sí ìlú òyìnbó. bẹ́ẹ̀ ni pati àti tí ń ti bẹ̀rẹ̀ owó. pati ti bẹ̀rẹ̀ owó òkèèrè but láti gbà yẹn sìn ṣe ti gbọ́ nǹkan láti dẹ̀ àti gbọ́ mọ́ ti bẹ̀. gbogbo ẹ̀ ń pa sápò ni. àwọn nǹkan tó yẹ kó ṣe sílẹ̀ létò láti jẹ́ kí iṣu yẹn dé ibi tó ń lọ in terms of àwọn refrigerated trucks containers wọ́n ti ṣe àwọn ètò yẹn sílẹ̀. ìyẹn àwọn ọkọ̀ tí yóò fi tún tí wọ́n ṣe lọ́jọ́ sí tí ò fi ní bàjẹ́. because ẹ kò sí bẹ́ẹ̀ ṣe máa ṣe dẹ́kun máa gbé iṣu sínú container tí ò ní bàjẹ́ kó tó dọ̀hún yẹn. so gbogbo àwọn ìpèsè tí ẹ ká ṣe àwọn àgbẹ̀ ò lè ṣèpèsè yẹn so lára nǹkan tá a sọ fún kíjọba ṣe fún àwọn àgbẹ̀ yẹn ó dàbí subsidy fún each sector of the farming enterprise ní nàìjíríà tọ́bajọ́ ṣe yẹn ni a ní gbọ́ pé iṣu bàjẹ́ nígbà tó gbéṣọ ní last time ṣètà ìgbọ́ ti gbéṣọ yẹn lọ́sìn a ti gbọ́ kìkì kankan lórí iṣu yẹn for example nínú nǹkan tá à ń sọ̀rọ̀ nípa. Hmm. ṣé iṣu nìkan la ní lórílẹ̀‐èdè? kì í ṣe iṣu nìkan gbogbo nǹkan tá a jẹ kálẹ̀ export ìnira wà fáwọn àgbẹ̀ láti jẹ́ kí wọ́n produce kó wà cheaper ní nàìjíríà. kí ni àwọn ìṣòro tó ń kojú wọn. lára àwọn ìṣòro tá à ń rí náà ni irú loan tó ń fún àwọn àgbẹ̀ mi báyìí. ìyẹn ẹ̀yáwó owó. ẹ̀yáwó owó tó ń fún wa tó ń fi nine percent. ìdá mẹ́sàn-án. ìdá mẹ́sàn-án. tẹ́ bá wo àwọn other countries a máa rí ìdá ìdá kan ìdá méjì ìdá mẹ́ta ló ń gbà láwọn àgbẹ̀ wọn àwọn ìlú mi wà tẹ́ pé àgbẹ̀ ò tẹ́ ń san kankan lórí owó lórí owó hmm. gbogbo yìí ni pé láti reduce the cost of production tó fi ń produce irú oúnjẹ bẹ́ẹ̀ yẹn hmm. so that a tó wá jẹ à ń ní àtìṣẹ́kù láti lè export kò hmm. fún nǹkan tá lè export kò lè ṣe dáadáa nílùú òyìnbó tó bá ṣe dáadáa ń lo òyìnbó ni òyìnbó ni máa rántí láti wá kó láti wá kó hmm. then a dẹ̀ náwọn èèyàn dúdú lamẹ́ríkà ní Europe lọ́ sì kúndùn kínní yìí. Hmm. ìyẹn ni pé mákẹ́ẹ̀tì wà ń bẹ́ẹ̀ àwọn tí ó rà wọ́n ń dúró hmm. dé. kókó débẹ̀ lálàáfíà ọ̀rà ni. tẹ́ bá gbàgbé nígbà táwọn ń dàgbà wọ́n ní àwọn kan cocoa marketing board àwọn kan kolanut marketing board pé àwọn àjọ kan wà tí wọ́n máa rà lọ́wọ́ àwọn àgbẹ̀ tí wọ́n sì máa ṣe lọ́jọ́ bóyá wọ́n fẹ́ kó lọ káàkiri ni kí ló ṣẹlẹ̀ sí àwọn marketing board yìí. yeah wọ́n ti fi politics bàjẹ́ láti látànà hmm. because nígbà àwọn ayé Awólọ́wọ̀ hmm. tó ṣe bọ́ọ̀dù yẹn sílẹ̀ èròǹgbà wọn ni pé láti jẹ́ kí farmer rí pé àwọn ní market gbogbo ìrókò wọn. Hmm, ní pé bẹ́ẹ̀ bá ti ń kó wá ẹ̀rẹ̀ ni rà lọ́wọ́ yín o. because ìjọba ti lè hàn pẹ̀lú àwọn tó wà lókè òkun hmm. ni pé àwọn àgbẹ̀ wa o lọ́dún yìí o lọ́dún tó ń bọ̀ o wọ́n máa ṣe ìdíwọ̀n kòkó báyìí hmm. so àwọn yẹn ti máa gbáradì lọ́dún pé kòkó báyìí ń bọ̀ láti nàìjíríà so ó easy fún wọn láti kó gbogbo kòkó yẹn pátápátá lọ́dọ̀ àwọn àgbẹ̀ àgbẹ̀ dẹ̀ mọ̀ pé tóun bá ṣe kòkó yìí hmm. ìlú òyìnbó ló ń lọ àwọn adẹ̀rọ òun gbà lásìkò hmm. kò ní sí wàhálà ọ̀kan nínú ẹ̀ hmm. so pẹ̀lú yẹn ẹ ìjọba tó tẹ̀ fẹ́ gbé nǹkan travel bẹ́ẹ̀ yẹn á ti ṣètò tó yẹ pé kò ní fi bàjẹ́ because ètò tóun máa ṣe ló máa yẹ pé òun fi rówó gbà tóun fi lè san fáwọn àgbẹ̀ ètò Ojúmọ́ Ire ń tẹ̀síwájú Olúwafẹ́yìkẹ́mi yín náà ní wọ́n ní àpadà sórí oko ògbọ́n yorùbá bọ̀ wọ́n ní ọ̀kan ni wọ́n rẹṣin lọ́rùn agọ́dọ́ngbó òun ni èmi orí rẹ̀ ta ni ó wàá lọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n ń sọ pé wọn ò níṣẹ́ bàbá sì máa sọ̀rọ̀ kan sí méjì wọn ni ládùúrú ilẹ̀ tẹ́ ẹ ní lórílẹ̀‐èdè nàìjíríà àwọn ọ̀dọ́ yín ò fẹ́ ṣiṣẹ́ ni ẹ jẹ́ wọn lọ sórí oko ṣáwọn ọ̀dọ́ ò fẹ́ ṣiṣẹ́ ni àbí ohun tí wọ́n nílò lórí oko ni ò sí ń bẹ̀ question yìí a ti máa answer fún ìjọba a ti present fún ìjọba màá dẹ̀ answer bá ti máa answer ìjọba. fún àwọn aráalé. fún àwọn aráalé. tẹ́ bá ń ṣe ètò tí àwọn ọ̀dọ́ máa fi gbé lóko kò sí nǹkan tó fẹ́ ṣe ń gbòòrò. àwọn ètò bíi bóò. kí làwọn ètò tàbí sọ̀rọ̀ nípa ǹsìn àwọn ọ̀dọ́ ta ní lọ́wọ́ wọ́n kàwé wọ níṣẹ́ nǹkan tẹ̀lé fi sọ pé kọ́ ṣe nǹkan àgbẹ̀ ẹ gbọ́dọ̀ ní àwọn ètò bíi katakata harvester planter kẹ́ ṣe lé fún wọn nínú oko ilé tá à ń sọ̀rọ̀ pánsìn kó wà lórí mọ́gẹ́jì ni so that tẹ bá ní fifty youths ní community kan ẹ lè ṣe housing scheme fún wọn ní community yẹn lórí mọ́gẹ́jì wọ́n mọ̀ pé o. Mm for twenty five years to fifteen years o àwọn làwọn máa nílé lẹ́yìn ẹ̀ íńtánẹ́ẹ̀tì wọ́n fẹ́ lò nígboro service provider wà ń bẹ̀ hmm. ọ̀rọ̀ iná ẹ̀bọn ṣe solar solar power sílé wọn so that gbogbo nǹkan amenities tó need láti gbé gbòòrò á wà ń bẹ̀ fún wọn then tó bá jẹ́ ṣe ń ṣe èrè oko wọn kíjọba ti ní off takers fún wọn hmm làwọn mọ̀ fókè o àgbàdo fẹ́ ṣe ní ìbàyí o iye ìdìwọ̀n báyìí ni company báyìí máa rà lọ́wọ́ yín so kò sí nǹkan táwọn ọ̀dọ́ yẹn fẹ́ ṣe pé kọ́kọ́ produce gbogbo nǹkan tó need internet everything ó wà nínú okun bẹ̀ yẹn ilé tó máa gbé ilé tiwọn ni after be fifteen twenty five years so irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa jẹ́ káwọn èèyàn lè kúrò ń gbòòrò kó wá sílé kó wá ṣe iṣẹ́ oko. iṣẹ́ àgbẹ̀ ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ ní kí ìjọba kí wọ́n ti pèsè àwọn ohun tí wọ́n nílò bíi katakata bíi ilé ọ̀pọ̀lọpọ̀ ń sọ wọ́n ní ajẹ́lẹ̀ ń kọ́ ní ajílẹ̀ tí wọ́n fi gbin àwọn nǹkan yìí ìgbà kan wọn ọ̀rọ̀ kan ṣe bí ọ̀rọ̀ ẹ wọ́n kówó jẹ ni wọ́n fowó kún ni ọ̀fẹ́ ni kì í ṣọ̀fẹ́ bò ló ti jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ajílẹ̀. yà á máa mo máa yìn ìjọba fún yẹn lọ́rọ̀ ajílẹ̀ hmm. because nísìn àti ń rí ajílẹ̀ tó wà ṣùpà ju tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ ó dẹ̀ ti ń gbìyànjú kó bẹ̀rẹ̀ sí máa ṣe ní nàìjíríà hmm. tó bá bẹ̀rẹ̀ sí máa ṣe ní nàìjíríà sì ó yẹ kí price lè lọ́lẹ̀ tó ọ̀rọ̀ pé à ń lo subsidy fún fertilizer wọ́n fi ń kówó jẹ ni hmm. tó bá ṣe bóyá kó ṣe ṣe kò ná àgbẹ̀ láti ra fertilizer fún rẹ̀ fertilizer chemical seed ìyẹn kọ́ ni wàhálà àgbẹ̀ hmm. wàhálà àgbẹ̀ ni pé ṣe máa prepare ilẹ̀ Hmm. pẹ̀lú tractor pẹ̀lú katakata because nǹkan tó ń gbowó jù nìyẹn. ṣé à ní àwọn ministry of agric mọ́ ni torí ìgbà táwa ń dàgbà nígbà táwa ń dàgbà lọ́ngbà náà nípínlẹ̀ ọ̀yọ́ wọn a máa ní àwọn kan ó sá dẹ́ẹ̀pù kìíní kan dẹ́ẹ̀pù kí ẹ̀yin àgbẹ̀ o ẹ wá gba katakata o ọ̀fẹ́ lágbè fún yín o gbogbo àwọn ẹ̀ka tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àgbẹ̀ ìyẹn ministry of agric wọn máa ní katakata wà o gbogbo ìjọba àbílẹ̀ ń katakata wà o kí ló ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọ́sádẹ́ẹ̀pù kìnnìkan kìnnìkan tó wà ńgbà náà sí ìsìn. gbogbo katakata tá à ń rí especially ní òkè ògùn àwọn katakata míì nineteen seventy nineteen sixty something hmm. ló wà ńbẹ̀ so owó. kí wàá ni owó tí wọ́n wá ń kó sí ministry of agric lọ́dọọdún pẹ̀lú kínní tí wọ́n ń ṣe lọ́dọọdún wọ́n ń ṣe bọ́jẹ̀tì wọ́n ń ṣe bọ́jẹ̀tì ṣé wọ́n ra katakata ni àbẹ́yìn àgbẹ̀ lẹ́ẹ̀fẹ́nu sílẹ̀ béèrè. owó tó ń lò fún bọ́jẹ̀tì wa kátàkà owó kátàkátà ò lè yọ ń bẹ̀. because nígbà tẹ níjọba tó ń lo one percent one point one percent of total budget fún ministry of agriculture you know ti máa lo capital you know ti máa recurrent hmm. at the end of the day èèlò gangan lè fẹ́ fi ra equipment so àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ kó ní special intervention fund tí state lè máa gbà through local government because local government gangan ló súnmọ́ farmers hmm. so tá a bá ní green eh, uh, uh, governance in terms of holding the three tiers, three tiers of government, federal state local government then local government will be more involved nínú iṣẹ́ àgbẹ̀ so àwọn á lè ra tractor ní gòkè o iye farmers tani lè iye àgbẹ̀ tani lè lè yìí o iye ilẹ̀ tani lè lè la fẹ́ máa ṣí fáwọn farmers lóṣooṣù hmm. so that tíyẹn bá lè ṣẹlẹ̀ then àwọn farmers á lè gbìyànjú díẹ̀ ìgbé òkè owó tá a fẹ́ gbà lọ́wọ́ CBN yìí o hmm. through bank yìí o à lè fi ra kẹ́míkà eh, à lè fi ra eh, seed à lè fi ra fertilizer. Hmm. ìgbà táwọn ń dàgbà wọ́n máa ń pe àwọn kan ní ẹgbẹ́ alájẹṣẹ́kù ìyẹn cooperatives a sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ alájẹṣẹ́kù yìí àwọn àgbẹ̀ ló sábà máa ń ṣe ẹgbẹ́ alájẹṣẹ́kù kí ni ó ṣẹlẹ̀ pẹ̀lú cooperative àti agric. yà yeah, cooperative ṣì wà dèní yìí bọ́ mi ò ṣe sọ síwájú ni pé nígbà tágbẹ̀ ò bá rí ibi tó fẹ́ ta ọjà ẹ̀ sí lójú owó ìrẹ̀wẹ̀sì ọkàn máa ń bá wọn láti jẹ́ káwọn kìíní yẹn strong sí because irú àwọn scheme tí mo sọ̀rọ̀ páyìn sí ẹ gbọ́dọ̀ wà ní cooperative kó tó lè fún yín ní owó but wàhálà tó máa ń bẹ̀rẹ̀ ju pé kẹ́kọ̀ọ́ wọn cooperative kan fún yín lówó lọ because issue pé ẹni tó fẹ́ rajà yìí lọ́wọ́ yín Hmm. lẹ́yìn tẹ́ bá ṣe tán ó ṣe pàtàkì ju owó tó ń gbà lọ láti báǹkì lọ hmm. tẹ́ bá wò lately wọ́n gbọ́ pé àwọn kan gbowó sá lọ hmm. kì í ṣe gbọ́ gbowó sá lọ àdéhùn ẹ̀dùn nígbà tó ṣe ìṣirò nǹkan tó lò kò ká nǹkan tí ó wà nílẹ̀. alágbàtà wọn ní àwọn ni wọn ń san alágbàtà Tamiyu ìjà láàrin àwọn àgbẹ̀ oní ọ̀gbìn àti àwọn àgbẹ̀ ó ní nǹkan ọ̀sìn ní gbogbo ìgbà kílẹ̀ yẹn gbàgbé ń ṣe wọ́n kó màálùú wọ́n wá jẹ oko mi o ẹ olóko òun náà fi ẹ tí ó mọ̀ pa màálùú sínú oko ni o ẹ dáná sun gbó ni o ẹ dáná sun ko ni o kí ni ẹ̀yin àgbẹ̀ tẹ̀ ń ṣe láti lè paná lásìkò yìí. tẹ bá rí ní ayé àtijọ́ kò sí kò sí wàhálà hmm. nínú àgbẹ̀ àti àwọn darandaran. darandaran. ságbẹ̀ hmm. bá kóró èkó tán wọ́n máa pa àwọn darandaran wá. ẹ wá jẹ gbogbo wọ́n wá jẹko because wọ́n need the manure tí màálù bá máa yà. so ìgbà yẹn àti ní politics ìlú ìta ní. àti hmm, kò ṣèlú bọ̀ ní ìsìn. àti kò ṣèlú bọ̀ because ayé ìgbà yẹn tí màálù bá jẹ oko olóko hmm. wọ́n máa so màálù yẹn mọ́lẹ̀ onímàálù yẹn máa san gbogbo owó oko tó jẹ hmm. but nísìn ìjọba ta ní àti local government àti state government àti federal government wọ́n á kọ sọjú nù so ẹ sọjú nù lẹ́nu ẹ sọjú nù lọ́la hmm. tó bá dọ̀tún la gan-an àgbẹ̀ ò ní gbarú ẹ̀ mọ́ hmm. àgbẹ̀ máa wá nǹkan tẹ́ pé ó máa fi ṣe ṣùtá fún ẹlẹ́ran tó bá dẹ̀ ṣùtá fún ẹlẹ́ran tẹ́ran ó kú á di wàhálà ọ̀nà méjì so because àpá náà kinní yẹn nígbà tí màálù ń ba oko olóko jẹ́ hmm. tá a bá ṣe bá ṣe ń ṣe láyé àtijọ́ àní ní wàhálà tà ní ìsìn. ìyẹn ni wọ́n ti kò ṣèlú bọ̀ ọ́ bẹ́ẹ̀ni hmm. kí wàá lè ń ṣe láti paná wàhálà yìí torí oríṣiríṣi là ń gbọ́ pé nígbà tí ó bá fi di ọdún yìí àtọdún tó ń bọ̀ bóyá lẹ́rọ oúnjẹ jẹ mọ́ ìlú yìí o nítorí gbogbo àwọn àgbẹ̀ ti sá kúrò àwọn darandaran ti di darandaran o wọ́n ti lé wọn kúrò lóko. bí a ṣe ń sọ ìgbìyànjú ìjọba àpapọ̀ fún rẹ̀ ni pé kí a ní àwọn cattle ranches hmm. so that gbogbo àwọn onímàálù wà wà níbì kan but wọ́n ti tún tòṣèlú bọ̀ yẹn náà hmm. àwọn ìpínlẹ̀ mi wá sọ pé àwọn ò ní tẹ ọ̀ ní talẹ̀ wọn ò ní ìjìnlẹ̀ fún àwọn ẹlẹ́ran a ti sọ fún wọn pé àwọn ẹlẹ́ran nàìjíríà bíi náà ni hmm. businessman ni tí. So, ẹ bá sọ pé iye báyìí lẹ fẹ́ talẹ̀ àbí lẹ fẹ́ rẹ́ǹtì lẹ̀ fún wọn hmm. ẹ jẹ́ kọ́ rẹ́ǹtì because tẹ́ ẹ bá fún wọn kọ́ rẹ́ǹtì ẹ̀ tọ́ ọ bá jẹ kó lọ́sàn-án wá jẹ kó lóru hmm. so ká má ò lẹ̀ tanra wa pé àní fún wọn nílẹ̀ but a fún wọn nílẹ̀ lọ́fẹ̀ẹ́ hmm. kọ́ ralẹ̀ àbí kọ́ lease ẹ̀ ni so àmọ́ pé yes oníkàkùn ṣe business pẹ̀lú owó ṣe pé bóyá ìjọba kàn mú bí kan gbòkè o. mo gbà lọ́wọ́ yín o gbogbo ilẹ̀ tìjọba ni a ti gbà á fẹ́ fi mọ̀ sí ẹran tó ọ̀rọ̀ yanjú fún àwọn ọ̀dọ́ tí wọ́n wò ó pé mi ò kú níṣẹ́ lọ́wọ́ mo fẹ́ lọ ṣiṣẹ́ àgbẹ̀ bóyá a jẹ́ pé mi ọ̀rọ̀ yanjú wo lẹ́ni fún un ká máa fi lè ṣe. fún àwọn ọ̀dọ́ mo máa sọ fún wọn pé eh, future nàìjíríà ó dúró sórí pé ká lè fúnra lóúnjẹ ká lè bọ́ra wa láti nǹkan tá a bá ṣe nílẹ̀ láti nǹkan tá a bá gbìn so the market is there the future is there wọ́n máa ní ìfaradà bá a kan ṣe ní ìfaradà náà ni àti pé bí nǹkan ṣe ń lọ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ìjọba gbọ́ nǹkan tágbẹ̀ ń sọ then àwọn ọ̀dọ́gọ́ fúnra wọn kọ́ wà more involved in politics kọ́ má jókòó tẹ́tẹ́rẹ́ because ọjọ́ alẹ́ wọn ni àwa ń lò ń lòkulò ń sìn so ó yẹ kó tààrà màsíkì káwọn náà bọ́ síta kó support àwọn tó wà ní kátígórì wọn láti lè make sure pé àwọn náà bẹ̀rẹ̀ sí máa tukọ̀ ìjọba hmm. látọdún mẹ́rin látọdún mẹ́jọ sí ìgbà yìí lọ. Hmm. lọ́wọ́n á fún wa ṣe ó tán lẹ́nu ó kù ní kùn ó mọ̀ pé ìbéèrè pọ̀ fún alàgbà Nurudeen Tiamiyu àgbẹ̀ ni wọ́n hmm, àwọn sì ni igbákejì ààrẹ àwọn àgbẹ̀ tí wọ́n ń sin èpìyà ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n sì tún jẹ́ ẹnìkan tí ó máa ń ké tantan sí ọ̀rọ̀ tó ń lọ ní tó ní ṣe pẹ̀lú àyíká táwọn olóyìnbó ń pè ní environmentalist ẹ lè bá wọn sọ̀rọ̀ lórí zero eight zero two three two two four two six four zero eight zero two three two two four two six four ó wù yín láti ṣiṣẹ́ ọ̀gbìn ẹ pé wọ́n wọ́n tọ́ yín sọ́nà ìtúrí ẹ̀ la ṣe wà ń bí lórí ètò ojúmọ́ ire pàápàá ilé iṣẹ́ móhùnmáwòrán ti Orísun tó ẹ fẹ́ polówó ọjà yín ni ẹ fẹ́ káyé mọ̀ nípa ntẹ́ǹtà ẹ fẹ́ kọ́ mọ̀ nípa ntẹ́ǹṣe ẹ tẹ́ bá gbé ọjà yín wá sórí móhùnmáwòrán Orísun mo fi dá yín lójú wípé ọjà yín yóò kọ́kọ́ mọ̀ tà títí àwọn akẹgbẹ́ yín kí o tó máa tà ẹ lè kàn sí wa ní nọ́mbà twenty two Coker Street off Orímọládé bus stop College Road ìlú ọgbà ní Èkó ń bí tàbí ẹ lè pè wá sórí zero zero two three zero two two one seven five zero zero two three zero two two one seven five títí ọjọ́ mẹ́jọ tí a tún máa pàdé lórí àkọ́tún ètò ojúmọ́ ire ire àti ayọ̀ láfi pàdé olúwàfẹ̀yìkẹ́mi àyàníyì ọláyínká dókítà ló ń kí yín pé ó dàrọ̀.